ẹranko kan ní kí ẹ ṣe inú mi ló ń gbé ẹgbẹ́ ní pẹ̀lú ń gbé ìdájú pàmò ẹni tí ń jẹ ọmọ adúmbò rẹ báwo la ti fẹ́ wá jẹ kí ẹ ṣe ọ̀kan nínú àwọn ẹranko Islam tá a mọ̀ nípa ọgbà ká jẹ òkú rẹ̀ so alhamdulilayi ìwádìí fi hàn wá lónìí fún àmàlìkíyà wọn ní kò sùn tó burú kéèyàn jẹ ìgbín ṣùgbọ́n pẹ̀lú májẹ̀ òun náà ní pé ìgbín tó bá jẹ kọjá pé má tẹ̀bí fẹ́rẹ̀lì fáàrìlẹ́ wọlé miyamot lè náà ṣe hí wàdà ìwọ ló ṣe sábàbí tó fi kú kí ẹ ti kó ti kú fúnra rẹ̀ wọ́n á sàpèjúwe gẹ́gẹ́ bí kọjá pé nítòsí pa òní bíbọ̀ tó àbí dídín tó dín adákẹ́lẹ́ yẹn ní dídùn bó tiẹ̀ àmọ́ tó bá kó ti kú kó tó ti kú ọsọ́tọ̀ àbí ó ti kú kó tó ti kú ọbẹ̀rẹ̀ sí ní dín eléyàn kọ̀tọ̀kọ̀tẹ̀ so bó tilẹ̀ jẹ́ pé asitun tẹ̀síwájú pẹ̀lú wádìí láti mọ kí ni àwọn fòfò àwọn mi sọ torí pé àwa títí títí pàtó rí lọ́dọ̀ àwọn eléyìí náà àti rẹ lómi sọsọ nínú àwọn fòfò ha eléyìí túmọ̀ sí pé ìjọba bẹ jẹ́ olùjẹ́ wọn pẹ̀lú májẹ̀ kò rí pé wọn lò sí sábàbí tó fi kú fẹ́ alátàrí bíbọ̀ gbàgbọ́ tiẹ̀ ní pé gbogbo nùsùs bá jẹ́ náà Qur'an àbí súnà ẹ̀rí kan ti wá ó sì wá náà ni. ìgbọ́tọ̀ yìí pé bàbá náà gbọ́dọ̀ tọ̀ sínú omi tẹ́tùmá wẹ̀ sínú omi yẹn ayẹ́ pé ìtọ́lẹ̀ gbọ́dọ̀ tọ̀ síbẹ̀ tààràtà àmọ́ tẹ́ ẹ bá dà tọ́ bẹ́ẹ̀ kò burú. kọ́ sọ pé tẹ bá lè yàgbẹ́ ẹ̀bẹ̀ títọ̀ bá sá ti jábọ́ láti di yín bá tẹ̀ ní àgbẹ̀ ọ̀ kò burú tó eléyìí ní sọ èyí yà pé bó ṣe wá látẹ̀lé àwọ̀ gbọ̀gbọ̀ àgbọ̀yé kàfé àgbọ̀yé rẹ̀ náà ni bó ti wá ìṣẹ̀lẹ̀ ní àmọ̀gbọ̀ ìgbà tó ti kú kò sábà ní àwọn ọmọlẹ́yìn tí wọ́n ń ta tó kí ò ta títí tí ìmáàmù Ibn alukọrin hàní tó gbàtí ìmáàmù ibn Hazm dé lọ́wọ́ di agbẹnusọ fún àwọn àlùfọ́ tẹ́lẹ̀ wọn náà ti jẹ́ bọ́ọ̀lì ṣáfìrì wọn tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ òfìfínú fi mọ́tàbù ṣáfìrì bàbá àti bọ́ọ̀lì a níbi tá a ti fẹ́ mọ ọ̀rọ̀ dọ̀ríyà lónìí ju síra àwọn síra ibn Hazm.

láti sọ láti sọ ẹbí ìmáàmù Nawawi ti ti sọ pé sàhábù ni kẹ́ni tó bá dé wàá sí pẹ̀lú ẹ̀mí pọ̀ nǹkan tí àná sùn wá àṣẹlá ọ̀rọ̀ rẹ̀ wàá sùn lórí kò ní lọ kí wọn àbí kò sùn bẹ́ẹ̀ mẹ́tọ́ láti fún ájú ọjọ́ ọkọ mẹ́tì náà ìwọ dáná bí máa ń ṣe ilé tí wọn làwọn fi máa ń sùn bẹ̀rù. náà. ọba gbàgbé ọba gbàgbé ẹtọ́ wa gbàgbé oṣù sùdúrù sáwọ ẹtọ́ wa máa ma fi sílẹ̀ ọba ti fi kọ́kọ́rọ́ àforíjì ẹtọ́ wa ní rárá kò sí tọ́jú bẹ́ẹ̀ à ń bẹ lọ́kọ́jọ́ kò ní ọ̀rọ̀ bá ti pé ẹ̀yìn inú àwọn àkàrà nàbílà yòókù ni káàkiri àti fàjà fàjà kù tàbílẹ̀ yìí tó fà láwọn ìgbà bẹ́lọ̀ kí ọ̀rọ̀ ọba jẹ́ ni pé ọ̀tà kó tá a kó pa nà. nà kí àsìkò ẹni bí ọ̀rọ̀ wọ. ṣe. kí wọ́n fi tó fi pẹ́pẹ́pẹ́pẹ́. nítorí èyí sọ pé àǹfààní wà fún akọ́mọ́jẹ pé wọ́n máa lo àtìtàn. wọ́n nǹkan tó mú wọn má kí ọrùn dìgbà yẹn sábà bí tani fẹ́ kó wọn fún ọgbọngbọn àti sápò lọ́wọ́ rẹ̀ ní mọ́tò lẹ́wà tètè kó mọ́tò dúró kò dúró sọgbẹ bá ti sọ̀kalẹ̀ ìjàmbá yẹn oorun ló gbé gbogbo yín lọ wọn jí yín lẹjí lẹfẹ kírun kírun yín jàmbá bákan náà ìgbàgbé ló ṣe gbogbo yín àti ìgbàgbé pẹ̀sì kírun kọ́lọ́n bó tó ní kí ẹnìkan yọ sọ sí oṣù wa ẹ̀ kírun ìrẹ́ ìtumọ̀ sí pé ẹni tó wá gbé sábàbí ló mú mọ́kìrún pẹ̀lú jẹ̀mọ́ ah, tó máa dé tó máa bẹ kírun sábàbí tíṣẹ́ rí agbá wọlé o tó máa dé kàlẹ́kì tó wọn náà jẹ̀mọ́. ìwọ́n yàtọ̀ sí sọ láti rẹ̀ yìí nítorí wàá ti bá yẹ kọ́ padà lé ní kọ́ tó bá kọ́ padà lé kò sí nínú súnà kankan kọ́ ọmọ ìtàn yìí di padà kọ́ padà lé ọlọ́run ti kọ́ kó o ní kéèjì. pé bá yẹ fífi ìpín báyìí wọ́n gbé ìdí wọ́n kí action nígbà tó ara wọ́n kó sí kí action nígbà tó ní ìjà àti ìlú. táwọn àjà máa mọ kíláàsì yẹn. tó lẹ́yìn àti wá kí òun yẹn lọ wọ́n á ara wọn ìdùnnú pé kí ó ṣe lè lọ sí action wọn. kí ló á bìí lọ́wọ́ ni wọ́n sọ pé ẹ̀ <laughs> láṣẹ kẹkọọ ntara wọn jẹ nílùú ọgá ni wọn ní wàrí mú. láṣẹ kẹkọọ ntara wọn jẹ náà. Wọ́n á máa ń wá pé ṣé àárẹ̀ àti nẹ́fìlà ti wọ́n ti lọ báyìí wọ́n ń pè bẹ́ẹ̀ ni ó ti lé dé lókun àti bọ́ọ̀rọ̀ bá ti wọlé tóòrùn sì ti wà láàrin sẹ́mà gàgà torí tóòrùn bá ti wà látàrí ànábì sílé wọ̀kàkì eré àṣọ pé àkókò bọ́hà ó bẹ̀rẹ̀ láti gbà tóòrùn bá ti gbéra sókè títí kò bá ilẹ̀ zàwà bí ẹ̀ bá gbà tóòrùn tí ó yẹ dàrí tóòrùn bá ti wà látàrí àsìkò bọ́hà ti tán àmọ́ rí eléyìí akíkọ̀tà obìnrin ẹ̀ balẹ̀ púpọ̀ òtẹ́bí tó bá ti súnmọ́ nǹkan kan ìdájọ́ rẹ̀ ló máa ń gbà ọ́ torí pé nísìnyí ẹ̀ rí pé bóhò ní pé ó ń wọlé ní nǹkan bíi four thirty six nǹkan dé tó hundred thirty náà pé àgbélé yẹn ti pọ̀ jù wọ́n ń tanra wọn jẹ wọ́n sọ fún ọ pé wọ́n ń tanra wọn jẹ ìwọ ò ní sàlàyé tó ń pẹ́ tó wá fẹ́ sàlàyé wọ́n ò rí ọmú wọ́n sọ fún ẹ̀ ń tanra wọn jẹ fún wọn nọ́mbà lónìí ó ti hàn nípa àwọn ṣíà ló máa ń ṣe bẹ́ẹ̀ àwọn ṣíà wọn ló máa ń ṣe bẹ́ẹ̀ sáàlùsùn náà ṣe bẹ́ẹ̀ sáàlùsùn náà sọ pé lẹ́ẹ̀kẹ́ láàrin. lẹ́ẹ̀kan náà tí sábà ti bá fi kápá àti áfíríkà gbogbo wọn ká sọ di gbogbo gbà kò sínú lànà lẹ́yìn náà náà ní ti kójú oṣù kọ́mọ apá máa ń àbí òye wa ẹ ẹ rí i pé sábàbí yẹn wà sábàbí wà pé à ń rò pé òjò abẹ́ ìfura bẹ́ẹ̀ ọjọ́ ìwé sọ lẹ́yìn náà kó wá ṣe ẹ̀sìn lẹ́yìn tí mà lẹ́yìn tí mà ẹsẹ̀ lè má bèèrè nígbà tí ìsìnkú àná dilẹ̀ kẹ́lọ́ mi ò bèèrè náà àlẹ́ mi. Báwo ni o ṣe lè gbé ìgbésẹ̀ tó jẹ́ pé ẹni tó ń gbọ́yọ̀ àbí àwọn tó wà lọ́sẹ̀ ìwé ìwọ̀n àwọn ọmọ pé ìgbọ̀ngàn báyìí ni ọ̀gá ẹ̀rọ ṣe wáyé nínú àbí ìdílé àbí ìbẹ̀rẹ̀ àti I eh, work is for necessary can do ale ke yo irú kesi wọ sori ìbéèrè tó ń bẹ òní tùbà ìgbé nìsín kàkàtà àlùfẹ́jì rẹ̀ mọ̀ kó àwọn kí ó jẹ́jẹ́ ń ni ẹ̀bí gbà tó ń béèrè wá sọ pé bóun ní ti kí ó jẹ́jẹ́ táyà tó àlẹ́gbẹ̀ẹ́ mi ò fi màjú mọ̀ kí ló fi tí ti fi fura anídìí lọ́kọ́ sáyẹn lọ kọ́ tó ọjọ́ bó ti jẹ ẹ̀yin ti ti mọ anabi sọlá àdìsẹ́lẹ̀ sẹ́mi pé eléyìí ń gba èsì ka náà mhm. fẹ́ntọ́ bá fẹ́. sàkíyẹ tó lẹsẹ bẹ́ẹ̀ ni tó bá bá ní ẹrẹ papọ̀ ní ọmọ. lórí àwọn àwọn ikọ́ rẹ̀ pé kó ti o lè dà ní ẹrẹ papọ̀. ṣé kí ló dúkùn mọ́? Oh, irú àwọn bàbá bàbá náà fẹ́ẹ́ nàwáyé àbí bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ náà. àwọn kòkò àwọn sọ pé òjò tó dùn lẹ̀ torí pé sábàbí tó à ń bẹ̀ náà sọ pé tójò bá rọ̀ a lè torí rẹ̀ parun pọ̀ ni pé àwọn òbí tí àbá fi lè parun yìí pọ̀ bó ti ṣe ń rọ yìí táwọn èèyàn bá ti lè lọlé wọn ní láǹfààní àti padà àti kàtà dédé máa kírun nítẹ̀mọ́ àfi torí kálípé jọ máa kì í àtàwọn èèyàn ti wà nínú mọ́tíláṣí ní tójú sí ń rọ àti pé ká kálukú túká òjò tó dunlẹ̀ kí sọ̀ wíníwíní bẹ́ẹ̀ tó bá fẹ́ rọ̀pọ̀ ló fún gbogbo ọ̀nà kẹ́kẹ́ sọ́lẹ̀tẹ̀ dé mọ́tíláṣí ni tó sì súnmọ́ ó sì súnmọ́ ibi tẹ́ ẹ bá fi lè kó mọ́tíláṣí nìsín tẹ̀sán asọ́ lẹ́tẹ̀délé náà ti kálukú pẹ́rẹ̀ wọlé ẹ̀sùn nífẹ̀ẹ́ sí kí ni ẹ̀nìfẹ́ jáde má bọ́sẹ̀ alhamdulilá gbogbo ọ̀nà tó wà náà ti táyì ẹ ọ̀pọ̀ kìíní kan kò sí bá ọ̀rẹ́ lẹ́ tó sórí délé mọ̀ tó léyìn náà àrẹ. Àwọn ọ̀gá jẹ́ ìgbàkáwá mẹ́fà lọ́sùn àti ìṣàpọ̀ ìjọ ń pé obìnrin tó kò tẹ̀ wá mọ́tà tó lé tó ní. rárá o rárá o rárá o rárá ibi lè rẹ lọ́wọ́ òdi ń tọ́jú báyẹn ẹ̀yà sálà rẹ̀ lọ́dọ̀ àwọn Hanabila àwọn lo hadithi náà bá àtàkà yẹn fún anabi pàgọ́rọ̀ àti asopọ̀ mọ́tòrìbà ti ṣáìpọ̀ so àwọn lo ẹ̀rí yẹn ẹ̀rí yẹn làwọn máa ń lò fún ẹnití ń sáré tó àwọn hospital nìsín wọn ní kọpa ẹnu méjèèjì pọkì kọlọ dóòrù lára di àkókò àsìkò apẹ pọkì pọ kọlọ magrib lára dàkókò àsìkò ìṣáì pọkì pọ pé àdéhùn yẹn tọ́ka sí pé aláàárẹ̀ wà tẹ̀sẹ̀ ẹ̀dẹ́ bá lọ́dọ̀ mọ̀lẹ́kẹ́ rẹ̀ rí láíláí gbígbẹ́ ní títà rẹ̀ kópa àrùn kópa pọ̀ báwò. ṣòkòtà àwọn hànábìlà tó bá dé sí yẹn tó ní wọ́n pa àrùn pọ̀ tí èsì pé bẹ́ẹ̀rù tí èsì rìn àjò tí wọ́n ní àárẹ̀ tó lọ́dọ̀ tí wọ́n báyìí sáwá lè lu kọ́ máa ti ń ṣe ìdánwò náà rárá o torí alihamudulilayi òun gbádùn torí kí ẹjọ́ bá ti dánwò gbádùn fa tó wọ́n á ní ń tá a sọ nípa aláàárẹ̀ tí ń gbà tọ́jú kò burú á tó lò lórí ẹni tọ́jú aláàárẹ̀ tó sọpírẹ́ṣàn tẹ̀lé abẹ́ operation tẹ́gbẹ́ lè take in two hours three hours so àwọn medical doctor tí ó lọ yẹn gbáàgé àtìkò oorun kan lọ́wọ́ àlóde bíi gbóhò fún ọkì pẹ̀lú àpò àkókò magrib fún ọkì magrib àti ìṣá nítorí pé ìdájọ́ tán fún aláàárẹ̀ náà ni wọ́n fún ẹni tí yóò tọ́jú rẹ̀ náà mo ń ṣe pé wọ́n ta ọmọ tó bá ti ń bọ̀ ra wọ́n ìtọ́jú wọ́n ní ilé ìtọ́jú ẹ̀rí tí máa ń kójú sí. ìlànà òkùnbà tó wá gbẹ̀ ń péjọ ń bẹ̀rẹ̀ kíláàsì náà. nígbà tó yẹ wá fẹ́ kí ẹ̀ òkú wá ń fọ́ òkú sí máa rọ lórí ìlú lè yìí. ọ̀dọ̀ sí ọ̀rọ̀ yẹn. bíkọ́sì ìdá ìgbẹ́ bíi ìjẹta kan bẹ̀ kò mọ́tò ìdàgbẹ̀dàgbẹ̀ ojú tó rọ fún mọ́tò lòtò ìdí bá rí bí ìjẹta ojú tó rọ gidigidigidi fún mọ́tò lòtò mọ́tò ìbò àtò ọlọ́run wá sí ọ̀pọ̀ wà wọ̀ ọ̀gá àwọn èèyàn mi bàjẹ́ ní mọ́tíláṣí pé kó sì máa rọ̀ náà kí ojú wá wọ́ ọlọ́run fún wa mọ́gírìn ìdòtí ń bẹ gan pẹ̀lú sáà wá kẹ́kọ̀ọ́ lọ́kọ̀ kan náà ti mẹ́ta mẹ́ta asálámà kálukú tó wọlé lọ́ba tó bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹ́ alihamudulilayi tó a ní papọ̀ ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí ká já nfààní tó ń ṣe ní dẹ́kun gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ kíkẹ́ ṣe tó ń ṣe lófin ṣùgbọ́n tí wàá ti ti sábà bí fún lásìkò yẹn kálá ṣe bẹ́ẹ̀ lófin rí náà. àwọn ìṣòro wájú tó wà sí yẹn ó ti dáwọ́ ẹ̀ kò lè wá padà lọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀ wá sí gúúsù ni ìwà sára náà sí ìgbà tí ẹ̀ wá sí èsì gbòòrò sí sí àwọn ọ̀rẹ́ wọ́n sọ pé láti gbà tí ẹ̀sìn tó ń débẹ̀ pé òun gbé ọ̀rọ̀ bí a bí àná lóye sẹ̀rẹ̀ aláàfíà wípé àwọn ò tiẹ̀ mọ́ bọ́n ṣe wà àwọn bí a bí fọ́n sọ̀n déèsì bí a bí five days. ọ̀mọ́ bó ń ṣe wà àbúkọ̀ ọ̀mọ́ bí tó ń wà ọ̀mọ́ bí tó ń wà. òkè mọ̀ bọ́ sàn ni bá lẹ́ni tí wọn náà bá lọ ọ̀dọ̀ rẹ̀ pọtọ ọmọ bọkùnrin ọ bóbìnrin ọ béèrè mọ òfin kan òfin wà lórí rẹ̀ báwọn ọmọ ibi tó ń wá pípọ̀ àyẹ̀tọ̀ ẹ béèrè ni torí pé ẹni tí ń ta rẹ̀ tó ṣe pé ọ wà nípò pípọ̀ dákà màmá ẹ wá gbọ́ òru òru ni ẹ wá gbọ́ sani sani ẹ wá gbọ́ bàbá rẹ̀ màmá rẹ̀ màmá náà ni ẹ bá kọ mọ́ ìyàwó náà ni wàhálẹ̀ wà bẹ́ẹ̀ fún ọ̀sà àwọn eléyìn gbogbo ìgbà tó bá fi wà bá ọ̀nà ìyá fi gbogbo ọ̀nà yẹn fún nítorí pọ̀ wà bẹ́ẹ̀ rúbì àlùkọ́lẹ́mù àǹtẹ̀lẹ́ẹ̀ta ọ̀rọ̀ rẹ̀ ti dàbí wèrè nígbà tó kọ́ ló bá padà ìgbà tó kọ́ ló padà tá ìpadà àti ìgbà yẹn lòún ti jọ́ràn ẹ̀mí tó bá àwẹ̀ náà ní gbogbo àwẹ̀ ìgbà tí kò mọ ibi tó ń wà ń lè sọ̀rọ̀ ẹ̀ lórí ẹ̀ torí ẹ̀ lẹ́sẹ̀ wádìí lọ́dọ̀ rẹ̀ ètètè tó máa pè lẹ́yìn olú ẹ̀yàn bí léèrè bá ń pè ṣé ẹ̀mọ́ bí tẹ́ wà àbí báwo ṣe sáwọn hospital lẹ́wà orí bẹ́ẹ̀dì hospital lẹ́wà kọ́nà ń so ìgbà yẹn lásán kó gbogbo ọ̀rọ̀ yẹn kọ́ ọlọ́run kù. ìbéèrè yẹn. lábẹ́ béèrè lábẹ́ béèrè béèrè سبحانك اللهم وبحمدك الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح